ìyẹn ló pàtó ẹ pé àwọn ìkẹyìn lábẹ́lẹ̀ ọ̀sọ́ lẹ́yìn lára ìgbé wọ̀n jẹ́ àìsàn náà náà nínú tó jẹ jáde nínú ọ̀rọ̀ wa ní ní alìmọ̀tìsámà àwùjọ ẹ̀bá kọjá ọ̀rọ̀ náà ni pé alùsùn nẹ́sí àwọn àbìbá tó mú àmọ̀sọ̀ ìyá tó ń fi mọ̀tìsámà alùsùn náà ojúṣe wọn ipa wọn láwùjọ kí ni ń jẹ́ àwùjọ àwùjọ ni mọ̀jùmọ́ atúmílẹ̀ àkùrọ̀ ìwàjàmọ̀ ààrùn ní catholic nǹkan wa ìṣàwọ̀ society ààrẹ individual tí ó pọ̀ mbẹ́ àtàwọn oníjọ níjọ ẹ̀yìn wá ní ẹnìkan jáwádé ẹnìkan olè kọ́ra ni nínú ìṣàmọ̀ èmi náà ní society society ó kọ́ yẹ̀ tó pọ̀ jọ yóò kọ́ ọlọ́dọọdọ yóò kọ́ jọjọ yóò kọ́ ẹbí tó pọ̀ sínú tẹ̀yìnjú fi ìmọ̀ọ́fì ìjọgàràfì yẹn wá sí tẹ́gbọ́n máa gbé ní agbègbè kan náà láwùjọ kan náà wàtẹ́rù tó bẹ́yìn náà àlàkọ́ fún ìsìnmáyíyá tó wà pàkọ̀fíyá tó wà dìníyà tí àwọn iléeṣẹ́ tó fún wọn pọ̀ ìkéde tó ṣe àrí iléeṣẹ́ àjọ ń gbé ẹ̀sẹ̀ fún ní pàkọ̀fíyá irú àwọn kọ́ṣọ̀ kan náà máa lò wà dìníyà àbẹ́tù láti ní àwùjọ àti mọ̀ tí ń jẹ́ àlùsùn náà yàrí àti mọ̀ àwùjọ kí ni a fi àlùsùn náà àwọn owó àwọn owó lálùsùn náà àwọn tó tẹ̀lé súnà náà níbo náà ti tẹ̀lé láfẹ́tò láfẹ́tò onágbàtẹ̀lé nínú wà nínú tu. ìjọ́tù ètò inú mọ́ra nìkan mú lé sọ wọn ah bàbá ayé ni sí ọ̀rẹ́ yìí ni mo ti dálò sí náà kí ló dé ẹ̀rúgbó ti nínú gbọ̀n nínú gbọ̀n lásọ̀kọ̀ ìyẹn lè dálò sí ìyẹn lè nínú gbọ̀n kó lè jẹ́ alùgbèdíà ó lè pé ó bá níbi irun ìsìnkú mẹ́tẹ̀ lánàá lẹ́bí wọ́n lè àdìsọ́kẹ̀rẹ̀ yàtọ̀ sí dálẹ́bí mú wa ìyẹn dálò sí náà kò gbá sẹ́ẹ̀tì àwọn tí a bá sọ pé alùsùn náà wò lákọ̀ọ́tọ̀ kàtì àwọn kọ̀ọ̀tọ̀ lálùsùn náà àkọ́kọ́ àwọn sọ̀hábà báwa ní alù súnà à ń kọ́ sí àwọn sàábà ní ìgbà ní àsàlàfíyà ni wá à ń kọ́ sí àwọn ẹni àkọ́kọ́ kí ni àwọn ẹni àkọ́kọ́ yẹn náà alù súnà yẹn dẹ́wọ̀n gbọ́ sàlàfíyà àti alù súnà ìtumọ̀ kankan náà ní tó bá wọ̀ kù. náà àwa ní ìlànà òkú ẹgbà kọ̀ránì mu mu bákan náà òun náà mọ̀ fi tẹ̀rí wọ́n ti bàbára kìtàbù àsúnà mu. ẹwà wọn ẹni àgbọ́ta ń na tó máa ń sọ̀rọ̀ láàrin wọn tó ń fa ọ̀rọ̀ kan àbá dọ́rọ̀ kalẹ̀ sọ́dọ̀ kí bá tún mú ẹ̀rí wá láàrin gbogbo wọn kódà kó jẹ́ pé àbùgá òhùn òun ló kéré sílẹ̀ mẹ́tí gbogbo tó ṣe àtọ̀wọ́ ọ̀lẹ̀ torí kékeré sọ̀rọ̀ ló sọ ìlànà àlùsùn ọmọ yín lè fún ilé rí ọ̀nà ọ̀nà ìjọ bàbá ní kíní ń ṣe ọ̀rọ̀ ẹ̀rí yìí wá ní bàbàrà lójú ẹ̀ ẹni tó bá ti ń ṣe kódà kó jọ́ mọ́ ẹlẹ́rìí tẹ̀mí náà wà pàánà ọgbọ̀ ọ̀sìgbà tó wọ́n bàbàrà àtìsábọ̀ súnmọ̀ bákan náà wọ́n náà máa fi ń ṣẹ̀rí ẹni pé wà tí onísúnmọ̀ ẹni tó fi yàtọ̀ nù ẹ̀rí òkun bẹ́ẹ̀ ni àbí wà tí àwọn ti rí kí ní òkun bẹ́ẹ̀ àfá akọni sọ lájáde tí ó mọ̀ fà á akọni sọ náà ni ọ̀rọ̀ akọni ti ní tó bá ti yàtọ̀ sí tó wà ní àtìsábọ̀ súnmọ̀ kì í ṣẹ̀rí torí bí ṣe sọ̀rọ̀ ìmọ̀lẹ́sọ̀rọ̀ mo lè sọ̀rọ̀ mi dórí àbí ó kẹrùn-ún náà ní wá ló gbọ́ létí kò rí ìgbà tó ti gbọ́ létí ó ti dẹ̀rí àáwò ohun tó kó sínú tó bá bá ń tọ́nà ń tàn ẹ́mì sọ yóò jẹ́ tó dá tí ò bá ti bá mú ayé tí ò dá náà bákẹ́lẹ́ nípa ti sọ tó ni pé a define àlèmọ̀jítàmà àwùjọ àbí àbú kẹlákẹlá àwùjọ àwọn ẹ̀yìn ẹ̀ àwùjọ kí ló ń jẹ́ àwùjọ ẹ́ mo gbọ́ ẹ́ alìsọ́mà ní kí ni igbó láti ṣàlàyé ẹ̀ kí ni àwùjọ gẹ́gẹ́ oko ẹ̀ǹkan olópa sínú àìyà oko àwọn individual tó pọ̀ sínú lábẹ́fẹ́ nìkan jáwàdé ẹnìkan olùjáwùjọ náà orí kan ní súnnà láwùjọ nígbà ẹ̀sọ́ pé àwọn ẹ̀mí àwò pé àwọn ní súnnà wọ́n wá dáwùjọ rú ní eh, sàlàfíà alùfitínà ni wọ́n àbí ẹ̀mẹ́jẹ̀kẹ́ alùfitínà lọ alùfini alùfitínà sẹ́mọ̀ndá fitínà lẹ́n tó tọ́jú sẹ́mọ̀ndá ayé àyẹ̀lẹ́ láwùjọ ní alẹ́lẹ́ ìrọ pátápátá gbà alùfúnnà àwọn gẹ̀rẹ̀ náà wá káwùjọ ṣe látara àwọn ìdí tó ń bọ̀ yìí ìtàlù súnà tó jẹ wọ́n lógún ni pé bóòlù ẹ̀sìn ọ́n ló ṣe fákálá òjò ìtàwọn gbóyé lẹ́sìn yẹn bóòlù náà ṣe implimẹ́ǹtì ẹ̀ bóòlù ó ṣe kárí bóòlù náà ṣe fi tún àwùjọ ṣe so alùsùnà wal jamaa orípa wọn láwùjọ ni nẹ́ṣìlù bíi ìfún ẹ̀sìn ká wọ́n ìsìláwò ni mọ̀ṣítàmà ìtàwùjọ ṣe wọ́n wá táwùjọ ṣe ni tó pé súnnà tánàbí mú wá ló fi tó àwùjọ àkọ́kọ́ ṣe gbogbo bí tí bá tí wọ́n ń wọ̀ náà yóò máa tán ṣe ni nígbà táwọn èèyàn bá ju wọ́ọ́lẹ̀ fún yóò tún ọlọ́dọọdá ṣe bákan náà yóò tún ẹbí ṣe yóò tún àwùjọ náà ṣe ọ̀nà àkọ́kọ́ tààlù súnà kọ́ máa ń tọ̀ láti fáwùjọ ṣe òní náà ṣe rò tàwọ̀ ṣídìí sọ̀hí alùsù náà máa ń gbìyànjú láti fún ìmọ́lọ́run lọ́kàn ká sáwùjọ ìmọ́lọ́run lọ́kàn yìí tó dúró dédé tí ò lábúlà tí ò lábà wọn al-iman afáàlẹ̀ ìgbàgbọ́ tó yẹ kóró alùsù náà gbìyànjú pé bóun yóò ṣe jọba láwùjọ torí wípé ní àìnígbàgbọ́ tó yẹ kóró kó làwùjọ tó dàrú àwọn ànábì ọlọ́run tó yẹ pé àwọn náà lọ́lọ́run rán sáyé láti wá fún bí ayé ṣe láti wá fún àwùjọ ọmọnìyàn ṣe nǹkan tí wọ́n gbójúmọ́ jù nǹkan tí wọ́n bá kà jù òun náà ni ìmọ́lọ́run lẹ́yọ ọ̀sán tuntun ìyẹn ló fà bẹ́ẹ̀ pé nǹkan tó pa gbogbo àwọn ànábì ọlọ́pọ̀ iṣẹ́ kan tí ó yàtọ̀ láàrin gbogbo wọn wọ́n ní ìpèpè sí ìmọ́nà lẹ́yẹ ọ̀kan ṣoṣo káàyè má tẹ̀bọ̀ ká máa sin lọ́wọ́ nìkan ṣoṣo. ní ọlọ́run fi ń sọ fún wa ní alukur'an ọlọ́run ní àmọ́ kọlákì ìjìnnà wà ní ìńká ìlà ìyà àwùjọ ni mo dédé dá àwọn àlùjẹ̀nú àtàwọn èèyàn torí nǹkan kan ju pé ká wá lọ èmi nìkan tuntun ká máa sìn mí ká máa sìn jì ká máa bọ odò ká máa bọ ògún ká máa bọ òkè ká máa sọ̀rọ̀ ká máa bọ màálù ká máa bọ òrùn ká máa bọ òṣùpá ìtọ́lọ̀ ń fẹ́ fún wa ní káwá nítorí ẹ̀ ló gbogbo àwọn òjíṣẹ́ káwá tó tó sí nǹkan yìí káwá fi tún àwùjọ mọ́ nìyẹn ṣe ọlọ́ni wọ́n làkọ́dì bá a tó fi kulli ummatin rasula gbogbo ìjọ kọ̀ọ̀kan mo ti ráwọn òjíṣẹ́ kí ni mo fi rán wọn àní ibùdó lọ́ha mo rán pé kán wá máa sin lọ́n ẹ̀sán fáyàn pé kán máa sin èmi ọlọ́run náà ní gbọdọ̀ máa jẹ́ tuntun èmi nìkan náà ná gbọdọ̀ máa pè èmi nìkan náà ná gbọdọ̀ máa forí balẹ̀ fún láwùjọ ọ̀dọ̀ mi nìkan náà ná ti gbọdọ̀ máa tọrọ nǹkan bá ń fẹ́ ìtọ́nà ní gbogbo òjíṣẹ́ wá sí nìyẹn lọ́fi fún àwọn àwùjọ wọn ṣe àníbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní bó ti bá àwùjọ Mákà àbí nígbà tí ó bẹ̀rẹ̀ láti máa tún àwùjọ yìí ṣe kí ló fi bẹ̀rẹ̀ ẹ́ ọ̀rọ̀ tawhid náà ni gbogbo òṣà látàtẹ́ǹsì òta hubad rìzá manata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní kámọ́ lọ́pẹ́ àwọn ìgúnnú ọya Ṣàngó ẹ̀yọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi bó ṣe wà láwùjọ tí wọ́n náà nìyẹn wọ́n tábà fẹ́ pa àwùjọ mọ́jọ́mọ́ tàbẹ́ pa àwùjọ kékeré láti bẹ̀rẹ̀ àwọn nǹkan òṣà yìí lákòókò lẹ̀ ìtànjẹ́ káwọn yẹn sin mọ́ mẹ́wàá mọ ọlọ́run nìkan ṣoṣo àwùjọ tí ó darí tá ọmọdé ń tó nìyẹn o ọ̀rọ̀ kí ló máa ń mọ láàmọdé ń tó ẹ́ ọ̀rọ̀ kí ni tawhid kí wọ́n pé tawhid ìmọ́nà lẹ́yọ̀ kan ẹni tí ń so nǹkan mọ́ra tó ń gbára lé àfọ̀pẹ́ tó ń ṣe ò dá ẹni tí ń wuṣẹ́ ń tẹ̀yẹ̀pẹ̀ tó lóun fọ̀rọ̀ kan ó mọ tó tó pamọ́ aláàlẹ̀ iṣu ní ara wà ti tẹ́nibú tọ̀ọ̀gún tí láwọn anábí ọlọ́run aṣọ ni ẹni tí ń gbé nǹkan tó líta aṣọ fún pẹ́ bọ́ ní pé ọlọ́run nìkan ní kẹ́mọ́sì ìpáàlù sínú ẹ̀kọ́kọ́ mọ́ ń gbámú láti fi tún àwùjọ ṣe òlélẹ̀ gbogbo àwọn anábí ọlọ́run ìlànà tán lò lẹ́nu yìí ìyẹn ló fà lábúmọ bí mọ ẹni tó jẹ́ àlùsùn náà àwọ̀ ìyà tó kọ sọ̀rọ̀ tàfí àwọ̀ àkókò ti torí àlùsùn náà ní ẹ̀tọ́ tọ́ tó ń pèpè sọ̀rọ̀ ìmọ́nà lẹ́yọ̀ kan tuntun káwọn èèyàn máa lọ lé yẹ̀wọ̀n wò mọ́ káwọn èèyàn máa máa dì nǹkan mọ́ra pé nǹkan ní ọmọ sọ́wọ́n àbásùnkọ́ àbásùnrọ̀ káwọn sì máa máa kópa àlùjẹ̀nu mọ́ alùsùn ó pèpè sí lè ẹ̀rí pé gbogbo wà tẹ́nà rí láwùjọ alùsùn nìkan ni wọ́n ṣe ìyẹn ni àwọn oníbídí àyẹmọ́ bí ń takò wọn lórí eléyìí wọ́n tó wọn lórúkọ tí èsì tí wọ́n tó náà fẹ́ di jálàbí wọ́n fẹ́ tà sí fún yẹn àbí ṣe ń lo pátì ara yẹn àbí àbí ìtọ́jọ pé òun mọ kọ̀kọ̀ ẹmọ ìtàwọn fi ń tó àwùjọ sí ni torí pé àwùjọ tí ẹbọ bá wà kò ní mú kí o kan ẹjá kan ẹjá náà kámọ lọ́dún kò ìtàkọ̀ fi tó àwùjọ ṣe ni pé àdìsọ́kàn àwọn èèyàn kò dá kan mọ́ nǹkan wáyé wá sí pé gbogbo tá ń ṣe látúnṣe láwùjọ kò sí ìtókò ilé kò sí ẹmọ́jẹ́ ẹgbẹ̀rẹ̀ dìbùkù wa

bí ò bá pè yẹn yóò ní ẹni tí bá wo sẹ́ yóò lọ tẹ̀kẹ́ tí ń wẹ̀ gbogbo orú ìjọba yìí ó ti ń bá gbàgbọ́ àwọn èèyàn jẹ́ ni tó yẹn bá wá kú tó gbára lérò àwọn nǹkan báyìí tó bá lọ pàdé ọlọ́run ọlọ́run ó léwu láti sí lè fi dákẹ́ wọ́n fi máa ń lọ gbogbo ògbà pé ẹmọ náà lẹ́yọ ọ̀kan ìlànà níbi ọlọ́run náà mú wá rèé ẹmọ sí nǹkan míì ẹmọ gbára lé nǹkan míì ẹ má pò fún ọrùn yín mọ́ ẹ má tójú bọlé ẹ má gbégbé kúgbé fún yín ẹ má sàtẹ̀jẹ́ burúkú ẹ má wọ sẹkẹsẹ ẹ má pèpè kúpè ẹlòmíràn ni ẹ̀rọ bẹ́ fún yín ní àṣírí kan ó pa àlùjẹ̀nu ló gbélé yẹn lọ ẹ má pé ó pa àlùjẹ̀nu ọlọ́run nìkan ni ẹ pè sọ ọ̀rọ̀ tawhid làkọ́kọ́ tálùsùn náà máa ń pè náà máa ń pèpè sí láti táwùjọ ṣe gbogbo oríṣiríṣi rẹ̀ ẹ̀bọ̀ tó bá wà wà láwùjọ lọ́mọ ìṣàlàyé ìfàmì yìí tẹ́lẹ̀ gbogbo ẹni tó ṣàtúnṣe láyé láyé mo tún bí rinlẹ̀ kò sí ẹni sàtúnṣe rẹ̀ tó alùsùnẹ̀ ní agbègbè díẹ̀ káàrin mọ́ lọ́lẹ̀ ọkùn àwọn èèyàn kẹlẹ́ náà fámílì ọ̀pọ̀ ìpẹ́yẹ dáná bá bọ́ sí òṣèlú sàdókè àtàwò jọ́ṣe kí látúnṣe mẹ́ àbúkí ni tí èèyàn tẹ̀ káàkiri kéèyàn rí ṣe láwùjọ kí ló lè rí túnṣe kí ní òyìn tó ṣe bí kíní kàtẹ̀kọ́rí ìrìnkẹ̀ẹ́ bí kíní ìtàn àgbàlérò kan bí kíní ọkọ̀ tó ṣe ẹ́ tó bá wà nípò kíní òtúnlé yóò fi títì hẹ́ ewu mílù dédá àyà ó tún kẹ́jẹ̀ tó bá yẹn rà ní ọkùnṣẹ́ pọ̀tẹ́ tó gbàgbó yẹn ṣe fanóṣíyẹ́jì

yóò wá bá wa so nínú ìgbìyànjú tá àmì ìsúná ń ṣe rè àmì ẹlòmí ṣe pé orí padà wà súnà ti dọ́dọ̀ wọn ọ̀tọ́ ogun yẹn bàbá àtẹ́jọ kó yìí hmm, ọlọ́mọdé ara burú ìtẹ́lómi ti ṣe rí wọlé onílé lọ tójú bọlé bàbá àtàgbẹ́ ìgbàmí ẹgbẹ́ tí ni ọ̀rọ̀ mi dojú rẹ̀ ni mọ̀ wẹ́tẹ̀ yìí mọ̀ pé ẹtí fún mi àbẹ́ fún mi àǹfààní kí ló fà á àǹfààní súnmọ̀ ẹni tó bá lórí yóò fẹ́ ah, àwọn ènìyàn mọ̀ ìṣẹ́ but àwọn kan wà fẹ́ ń takọ̀ aláwùjọ ẹmọ́dá wọn náà alátakọ̀ ni wọn torí pé irú ọ̀tẹ̀ ìnáfẹ́ ẹmọ gbé fún yín ẹni tó wà dákọ̀ wọn fẹ́ nípa àwọn ìsúnmọ̀ ẹ̀ ń dá àwùjọ lótòótọ́ ni wọ́n ni wọ́n fẹ́ là ń kó mú lànà ẹ̀bọ̀ tí èèyàn ni ṣé lọ́rọ̀ ayé yìí amòfẹ́ àṣekínìkan ní kí yẹn wá ní kí ni ìgbàgbọ́ kẹ́nìkan wá mọ ẹgbẹ́ nílùú láwùjọ kẹwàá lẹ́ẹ̀rọ orí pa wọn wọn lórí pamọ́ pọ̀ o ìyẹn lẹ́ẹ̀dì táwọn afá bá mẹ́nu bá ọ̀rọ̀ ẹbọ kínní kan táwọn alátọ́kọ́ tàbí wọn papò wọn torí pé àwọn ògbọ́n láfẹ́sì yẹn lẹ́dẹ̀ tí àwọn ànẹ́bí ọlọ́run gún lé lórí àmìlúwa nínú kí ni ọmọdé ọjọ́ rẹ̀ tẹ́bí tẹ́bí ní problem pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ ẹbọ tó wá tako lẹ́yìn àmìlúwa Ibrahim gbogbo alákatẹ́ ó tako lẹ́yìn pé gbogbo òfà tí ń jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ lórí rẹ̀ lórí rẹ̀ ó ṣe kíni ó tún fọ́ wọn láàké ìtọ́ ọ̀kọ̀ọ̀kọ́ mójútó ni pé tí ó sọ àwọn èèyàn ló tẹ́bi lọ di èrò léyìí ká tètè múra sí láyé àwùjọ mọ́ bàjẹ́ sẹ́fákì tó bá da èèyàn gan máa rẹ̀ lẹ́mọ̀ àìlẹ́kọ́ bó lára lásán àlá lẹ́yìn tó bá níta ìdí tó da ọgbà pé ìtọ́sí tọ́rùn ẹgbọ́n rẹ lọ tí ò bá níta ìdí ẹmọ ibi tó sáré dé ní ti mọ̀ mú gàrí lójú oorun ah, gàrí ọjọ́ lójú oorun ah, wàhálà ní tìtìtìyà tìtì múra tó rọ ara rẹ̀ yóò lè torí àláyẹ̀ dídí ni délẹ́bọ ó lè lọ gbọ́n ẹgbọ́n sọ̀tún lórí ẹ̀ lórí tí ó tó nǹkan tí wá tí wọ́n lè káàdì sọ pé yẹn dáa káàdì sọ pé ò bá dáa bí yẹn kọsẹ̀ lásán ó níbi tí ó tu sí ó lè máa torí ẹ̀ gbé nǹkan tó ríta àdìsọ́kàn tó yẹ kórokò lálùsùn náà mẹ́mọ́ ń pèpè sí láwùjọ láti fi sáwùjọ ṣe ní kálukú ló mọ ọlọ́run yóò mọ ọlọ́kàn yóò wá sí ìsọ́dọ̀ ọlọ́run tó pé èyàn òdìdíkúdì mọ́ra kò gbára lé nǹkan ní kò jẹjẹkújẹ kò tóòrò kò ségún ó jura alẹ́ fúta ní ọlọ́ọ̀bá nìkan ní alùsùnà ti máa ń sàkẹ́bọ̀ ìyẹn ló fàtẹ́ pé àwọn oníṣẹ́ ìjáde ìdílé mọ̀ àwọn pẹ́lú bíi alùsùnà rẹ o àwọn oníṣẹ́ ìjáde tó ń wá àwọn mọ́tàlá sí káàkiri nínú ẹ̀rẹ́ takọ̀ àbá àwọn olùsìn tẹ̀yẹ pẹ̀lú ẹmọ́ takọ̀ ẹ́ ẹmọ́ takọ̀ ẹmọ́ tójú bọ́ ní ẹkẹ̀ wá náà ní ìtẹ́kà fi parí ọ̀nà rẹ̀ pé iṣẹ́ àlá iṣẹ́ iṣẹ́ iṣẹ́ gbìyànjú yìí lẹ́yìn bá ti mọ bá ṣe iṣẹ́ bá tí ò da táwọn èèyàn ṣe lẹ́bọ ṣe tako alùsùnú nìkan ló gbé ní lórí ẹni tó bá ronú sí dáadáa yóò mọ̀ pé ìgbìyànjú ńláńlá ni ìyẹn láti fọ àwùjọ mú kí àdìsọ́kàn ò bá fi dáa á káwùjọ tó lè dáa kò tí ẹ lè dáa ni ẹ̀yin lè máa wo lọ́rọ̀ ayé ó dìfẹ́ lọ mọ́tàjọ́kàn ò bá dáa ìdíkọ́tò ìfẹ́ rò lẹ́nu ìyẹn ló fàtọ́ pé ẹ mọ̀ rí àwọn alùsùn náà ní gbogbo àwùjọ níbi ìdánilẹ́kọ̀ọ́ wọn ní gbogbo ayé ni ẹ mọ̀ sọ̀rọ̀ ìmọ́lọ́lẹ́yọkan ìgbàgbọ́ tó yẹ kórukó wọ́n mọ̀ ṣàlàyé tí ń jẹ́bọ fún yẹn pé àìṣe báyìí ẹbọ ni o àìṣe tọ̀hún ẹbọ ni o àìṣe báyìí ẹbọ ni o táwọn yẹn bá bá ń gbọ́ wọn àyẹ̀wò ọ̀gá àti wọ́n ti lé jù kó lé wọ́n fẹ́ tún wá ṣe ni ara pàtí àlùsínà ń kó láwùjọ ni ipa ìwá ní tánẹ́bíjọ́ àwọn àyẹ́bí ọlọ́run eh, tánẹ́bíjọ́ àyẹ́bí ọlọ́run gbogbo àyẹ́bí ọlọ́run kọ̀ọ̀kan gbogbo ẹbọ tó bá láwùjọ ní wákàtí wọ́n yẹ káyẹ̀ ọlọ́run nìkan náà lẹ́ẹ̀mọ̀ sí ọlọ́run nìkan náà lẹ́ẹ̀mọ̀ sí búra ọlọ́run nìkan lẹ́ẹ̀mọ̀ pàǹtọ́ fún sòwò wá di pé ní àwọn èèyàn mọ̀ pàǹkan fún àlùjẹ̀nu onáàni ẹlọ́wádìí funfun tí ò ní dúdú lara lára àbí ẹlọ́wádúdú tí ò ní gbogbo kankan lára èèyàn wà lábẹ́ fẹ́ńsẹ̀tì yóò ti délẹ́wọ́ padà látara pé àìláàbì sọ́kọ̀ tó yẹ kóró a ní ilé lórí ya òní ṣeun kò nígbà kọ́dọ̀ ọlọ́ọ̀nì kẹtì wá nígbà tí ò ní bá wá so àkọ́kọ́ nígbà yìí wọ́n máa ń pípẹ̀ sí ìmú ọlọ́run lẹ́yọ ọ̀kan tuntun fún ẹgbẹ́ lè ṣeré alimọ́n fún ìpé ní ẹ̀kẹ́ náà àwọn àfáà ìlú ìṣíwájú oúnjẹ bá lórí láwùjọ kan orí papọ̀ ìmọ́lọ̀ lẹ́yọ fún wa bẹ̀rẹ̀ gbogbo aburú tó bá ń ṣẹlẹ̀ láwùjọ jẹ́nẹ́tìsì ẹ̀ àtàrà pé àìmọ́lọ̀ lẹ́yọ kan lẹ̀ ṣé mo lè lọ síwájú sábà ọ̀pẹ́ láwùjọ wà yẹ́rẹ́ pé àwọn tí wọ́n fún ìnà lórí ọ̀tà orí bàbá àwọn ohun tí ó sàlàyé tàwọn ìdí oúnjẹ ń tẹ̀yẹ pẹ̀ àbí ń dá yẹn náà inú wọn ṣẹ́ fún yẹn ń gbóṣẹ́ fún yẹn ń jó nǹkan tí ó dá oríṣiríṣi fún àwọn èèyàn ní ìyọnu ayé ẹmọ pépà àkọ́kọ́ rẹ̀ tí a lè fún náà tí wọ́n mọ mójútó láwùjọ wọ́n jẹ́ káyìn yẹn dọ́nà ọba mọ́ ọlọ́ọ̀nì kẹlẹ́ àwọn tí àìsẹ̀bọ̀ àìsòrò gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀rẹ̀ ẹ̀bọ̀ wọ́n mọ ẹ̀ka kú gbogbo ẹ̀ka kọ́ra àwọn ìjọba pátá náà ń jẹ́ fún Islam kò sẹ́ni tó dàbí àlùfẹ́ náà láfẹ́tì kò sẹ́ni tó dàbí tẹ́lẹ̀ bá da láwùjọ àwùjọ ó dà ọ̀rọ̀ owó sì lójú sí ìfọ̀kànbalẹ̀ fún ọjọ́ fún wa. bákan inú orí pa wọn onínàṣírò súnà ní fàfihàn àwọn súnà tí yóò lálàáfíà àmì súnà máa ní gbogbo aspect lórí ìbádà látọ̀gbọ̀n àmì súnà rò pé ìbádà láwáyé wá ṣe wọ́n wá jẹ́ ká bàdà yẹn dáadáa wọ́n mọ̀ ṣàlàyé rẹ̀ fún wa wọn ló sì mọ̀ ẹsẹ́ bámẹ́bí ṣe mú wá alórípa àwọn míì láwùjọ ni ẹ níta wáyé wá ṣe làwọn gbájúmọ́ tọ́lọ̀ ó wá pé bóò la fi ṣe alùsùn náà mọ̀ ṣàlàyé ìrún ní mọ́ṣáláṣí wọn eléyìí bọ́lọ̀ ń ṣe ní àkì bámẹ́bí ṣe mú wá rẹ̀ ilé àgádá rẹ̀ lọ ẹgbẹ́ mi ò ní fẹ́ gbọ́ yẹn ìyẹn rò pé àwọn adámọ́ṣáláṣí

nǹkan bá sálámì tá a mọ̀ ń ṣe rè tá a bá ṣe pọ́ mọ̀ tán bá a ṣe mọ̀ ń ṣe ní àìṣe la ilà ilà là wà á dáwó lá ṣẹ̀rí kàláwó àìrọ́mù lẹ́yìn ìmọ̀mù kí lè ní ẹ wá ṣe fún aláwùjọ ẹ tẹnu ó wá kú ṣe bọ̀t lójú tí wọn gíná pé àdàmọ́ṣáláṣí rú ẹni tó nù wá tó bá níbi ìdúró máa pé mọ̀nà amílà amàlà ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan lẹ́yìn tẹ́ àlẹ́ yìí amúhùnà tí ò sí pàmíṣàn wá ń bẹ̀ tí ò sí pé bá gbé kalẹ̀ fáwọn àrọ́bù àti ìdànù ní í ṣe ẹni ìwà bẹ́ẹ̀ fẹ́ sàti ìdànù bó mọ́tọ́lájú ní mẹ́wàá láwùjọ wọn rí ah títí ṣe ń bí ìlú ló mọ̀ kò sí ẹ̀ka tó kò sí àti ìtòsẹ́ pẹ́rẹ́ ń bẹ́ tó bá wá tí ó lọ bí kejì lọ́la tó pẹ̀lú dákejì òjò tó ìjọba ìbá ń ríra wọn kí ni wọ́n sọ ó ti ní mọ́tò láti ti yínlẹ̀ onímẹ́ta òjò irú gbogbo mọ́tò láti ní ṣe káàkiri nìyẹn wọ́n lẹ́yìn tó bá mọ tẹ́ nìyẹn ṣe ìrìn ẹ̀kọ́ mọ gbé sàdánkátà fún tó kárí alùpùpù ní fìyẹn lẹ̀ kó pẹ̀sì sọ ìṣá wa ṣe láyé kó pẹ̀sì bá tu bá tu ní fìyẹn lẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ti sálù sún náà ẹ̀mọ̀ fún ẹ̀ náà ti wọ́ ọ̀rẹ́dì tọ́ba rẹ̀ ti ń ṣàìdá torí kọ́rin náà orí tó takò sílẹ̀ náà wà hàn ní kẹ̀kẹ́kẹ́ ìtẹ́ máa tọ́ pé ẹ̀yìn ẹ̀sà máa takò wá kí n kálukú máa ṣe tẹ̀ ó bá ṣe rí alùsùnù nígbà yẹn kí n kálukú máa ṣe tẹ̀ ó bá ṣe rí ẹ̀yìn pé tí àníyànjú yẹn bá dé láàrin wa tẹ̀yẹ̀ máa sọ ọ́ sí ni ó bá ṣe rí bó ní ṣe ṣe tèmi bá ṣe rí ká ṣe olórí àlékún bisunmẹ́tì kò kẹ́ sí kálukú ṣe bó ṣe rí yẹn láti sínú wa ní dákẹ́ nílé àwọn nǹkan òun wọ̀nyí kódà lórí àdó aránsàlẹ̀ta ilé ìkòsí àdádálẹ̀ kò sí ilé ìlú sínú àdádálẹ̀ lélẹ́yìí kátàlọ̀ látán káfọ́ ọkọ̀ omi kátó wà mọ̀ nìka tí òkè ẹlòmí ni kí ni ìwọ̀n ajẹ́ tó tún takò ogun kẹlẹ̀ ìmọ̀ ń takò ní ó lè bá gbogbo àdó arábọ́dọ́ ó lè bá jẹ́ ọwọ́ ọ̀rọ̀ dùn lànà ìdìtọ̀ ọ̀rọ̀ rẹ̀ tì ní ọ̀rọ̀ wáyé ọ̀rọ̀ òdodo ni. so ẹwà máa náà lùsùn náà láàyè káàkiri káàkiri wọn wà gbajúmọ̀ fẹ́ láti fi tún àwọn ọ̀rọ̀ ṣe láti tún ọ̀rọ̀ àlọ́ ara ń ṣe láti tún ọ̀rọ̀ ń ṣe láti tún ọ̀rọ̀ èèyàn ń ṣe ṣe láti tún ọ̀rọ̀ ọba ní ṣe tọ́dá pọ̀ ṣe sàárò wa bá ni wọ́n kò òkú mo wá gbẹ́ ní ẹbí ni ìwọ́n tó bá jẹ́ ojú rẹ̀ tó fẹ́ mọ̀ kàn dá kéèsì jẹ́nẹ́rì kọ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ bí mo fẹ́ dẹ̀bi wú ó lè mo bí lè bá lè dàmú ní àmúṣá. àmúṣá wa fún yín ṣe ni ní mo fi sẹ́ni kọ̀ọ̀kan yín sàpèjúwe èyí ó ti di pé kálukú náà ń lò bọ̀ bẹ́ẹ̀ làwa náà ní wọ́n ní pé kálukú náà ń lò bọ̀ kọ́nà jẹ́ bá pẹ́ wá rí ní ẹ̀sùn náà pé àyùsùn náà gẹ́ ló wá sáwùjọ wa ṣe ìgbà míì tẹ́ bá rí sáwùjọ lómi ṣe tó lẹ tí wọ́n wá dúpẹ́ pé títí ìbá gbọ́ súnmọ̀ yìí tí bá ti wọ́n tẹ́lẹ̀ káàkiri rẹ̀. gbogbo àwùjọ dúró sílẹ̀ ju tẹ́lẹ̀ fún súnmọ̀ ní wọlé àgbàdùn Dubai lọ. tó fẹ́ ọlọ́dọọdún wa tí à ń gbọ́ súnmọ̀ yìí à ń gbádùn ara wa. káyọ̀ gbogbo àwùjọ ló gbọ́ yé ìgbádùn Dubai lọ. ní gbogbo àwọn èèyàn wọ́n ṣàlàyé bóòlù ọlọ́run ti sin náà nílùú Muhammad sallallahu alaihi wa sallam. ìṣòro lórí ọ̀rọ̀ ìmúra alùsùn ṣàlàyé mo ti ẹ̀ka múra rẹ̀. bá a fi ń dáwọ̀ yìí ìtótọ́ ìtí òtọ́ wọ́n ṣàlàyé ẹ̀ka gbà rẹ̀. ilé rẹ̀ wọ́n mú tẹ́ bá rìn sí wọn mọ́ṣáláṣí àtúntò náà wọ́n lọ sí ìjọ sí wọn ìfúnra wọn torí pé abéèkì ẹ̀ lórí kíni ọlọ́run ní kíni àwọn ìjọ. yẹmọ bó láti wá lọ pé tí bá wá tún ọ̀rọ̀ ọgbọ títa wáyé wá ṣe tí bá wá àwọn ọjọ́ ẹni a tún àwùjọ ṣe sábàmọ̀ yìí bẹ́ẹ̀ tẹwàá àwọn àfá àtàwọn afẹ́fẹ́sì jẹun èyí mọ̀ nínú wọn pé ìsáàdì súnmọ̀ yìí pèpè sí bẹ́ẹ̀ ló ti rí o ṣùgbọ́n ọlá tó ń fẹ́ àtìkù láyé yóò mọ̀ tapò wọn ẹni ẹ̀yìn jẹ́mọ́ àkẹ́tì dé táǹsì ẹgbẹ́ dáwọn ló ń mọ́ ẹni ìsàtúnṣe yẹn tó lè rí kò sé kí ni kò sákọ̀ọ́lẹ̀ fún gbogbo nǹkan náà wọ́n ń takò tí kan mọ̀ ní òun máa wò pé irú àbá bẹ́ẹ̀ ni ó fẹ́ tún yí ṣe wà láì ń kọ́ yí lọ́nà gbójú nígbà tó yẹ ní àtàlátù níbo láwà ilé ṣùbírí àbí ìtẹ́gbé ní ṣùbírí kọ́ ni ọ̀lẹ́ àtàlátù ṣe ní sunday sunday àbí kọ́ máa dé mọ́sí nínú ìnira olú alùsùnà ara pẹ̀pẹ́ ìjọba ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ìta ìta àbí àtàlátù ní ìṣẹ̀ níbi ìkéyẹ tó wà tó gbogbo kan olú irú àfáà tó ń bẹ́ kó jọjọ kí ni ó sọ tó bá tó pàápàá kan tó fèsì túnú rẹ̀ àwọn ọ̀kẹ́ nílé bá bẹ́ẹ̀ tún tún lásà láti tán fẹ́ àdádá rẹ̀ jẹ́ mọ́dá wọn lóò wọ́n fẹ́ sọ inú ní ẹni tó ní sọ fún náà ó náà dákan mọ̀ onóbà mọ̀ sáfún sún náà náà bá mọ̀ rí wọn ní alákatá títí títẹ́ káàbà ẹ̀jẹ̀ tó kó lẹ́ẹ̀tì bọ́ǹkì bá bá sún ẹ̀ sọ pẹ̀lẹ́ rè náà ò ní sọ bẹ́ẹ̀ hálà ní ìdàrú tó alùsùn náà wá ṣàlàyé ìjọ tiwa fún wa tí wọ́n ṣe yẹ káàṣe lọ́nà kan ló ń gbàgbà ní ọwọ́ wa jẹ́mọ́ rẹ̀ tí bá ń ṣàlàyé eléyìí láwùjọ tó dúró lórí òdodo ayé ò sọ lẹ́nu àwọn Yorùbá náà ní olóòtú èdè kìíní kì í lẹ́ni ìyẹn ló fà ní ariwo alùsúnà alùsúnà máa fi ń pọ̀ láwùjọ wàtánàbí náà gbé ẹ̀sìn dé lu mọ́kà tó bẹ̀rẹ̀ ẹ̀yìn ilé ìpínlẹ̀ kẹ́lẹ́ ẹ̀tí gbòòrò ẹ̀tí gbòòrò àwùjọ yìí máa bàjẹ́ ẹ̀ ní níjàgbà sókè nǹkan ẹ̀ gbára lọ́nà tí ó tó mọ́ nǹkan tẹ̀ ṣe ẹ̀lẹ́mọ̀ gbára yìí àníbi sọ mọ́ pé kúlú lá ilá ilọ̀lá tó fìlíkò ẹgbọ́n náà nìkan gbọ́ oníkẹ́kẹ́ mọ́ sí ẹgbọ́n sì ìyẹn ló bá ọ̀tá àlùfínà máa ń pọ̀ torí pé ayé òfó dodo àwùjọ kó dáa ní òfẹ́ sáyẹn bá gbẹ́bì yé sọ́gbọ́ súnmọ̀ yé àwọn tó ń fi wọ́n jẹun wọn à ní rí wọn fi jẹ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń lọ mú mo pé àbá oúnjẹ́làbí ẹbá ń mójútọ́rọ̀ mi kò ní lọ mọ́ yóò ló lànà tọ́lọ̀ ń fi ránà bọ́ Muhammad sallallahu alaihi wa sallam àwùjọ wa máa dáàbò ṣùgbọ́n àwọn ẹ̀fọ́ ọ̀fẹ́ kó dá àwọn èèyàn gẹ́lẹ́ ẹ̀ká lọ pé wọ́n dá àwùjọ kìí káàdì but àtìgbọ́yé ẹ̀sìn àbí fẹ́ẹ̀nú òdíkàlùkù àdùsùn ẹ̀mí dáwùjọ́ ní tó ẹgbẹ́ tó sọ kò rí bẹ́ẹ̀ ẹ̀rílẹ̀ ìgbàdànù ìrúyí tó wá sọ pé ó pàkíyèsí ẹ̀rílẹ̀ ìgbàdànù ẹ̀rí níbẹ̀lẹ̀ pé adàwùjọ́ ní àtọ̀látù tẹ́ ń ṣe wàtíbà tẹ́ ń ṣe àtọ̀látù fátí tẹ́ fi rọ́pò tọ́látù ìbùrọ̀ ìlíyà àbí ìjókòó dúkútú tẹ́ ń jòkó rọ̀lẹ́ láàárọ̀ tẹ́lẹ̀ ìjọ wà síbá bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn àkáàrí tó yẹ kí a máa ṣe ìyẹn rẹ̀ ti kí ẹ̀mú lẹ̀ bó ṣe ká máa ṣe kàbá lẹ́nu tẹ̀ ní a máa ṣe àmẹ́nu ló ní a ṣe kìí pàgídí yẹn dàbí tó bá lùkú náà mú tẹ̀ wá látọ̀dọ̀ àlejò sọlọ àríwá àlè ọ̀sọ̀dọ̀ nítorí ká ní ọmọ tó bá yẹ lórí ìlànà kí lọ́lọ́run wí kí ni àná ìgbèjì kí ni àná ìsọ tààjùdù wọ́n sọ gbogbo ẹ̀kọ́ ọdún fún ọ̀dí rìnrìn ìbàdàn nínú gíní nínú èkó ẹlùmí ò náwó ló nára pẹ́pẹ́ ó nára lásán wọ̀n ní kò bá wọ̀n tẹ́ pẹ́rẹ́ ó lè pẹ́ tí náwó tó nára tún ìdí síríkù ní ayé ẹ̀kọ́ àti kó jẹ́ ní bídíà méjèèjì kò sí ìtòkù tí ò burú ìbàdàn ẹni jẹ́

mo fẹ́ ẹ̀fà àkọ́kọ́ fún wa nínú wà ní tẹ́yìn mọ́ngọ́ láwùjọ àwọn onímọ̀ tó gbé bídíà ní kílé bídíà ní àwọn onímọ̀ sọ àwọn àdùsùn náà ẹ̀rí lọ́dún ní tọ̀ríkọ̀ ok anábì náà fà fún bídíà tí kò wá sí bídíà ní ẹ̀rí àdùn tọ̀ríkọ̀ kan kó ní kíní kan bídíà ní dọ́kẹ̀ ẹ̀rí gbogbo ìjọba ọ̀rọ̀ ń gbà wọ́n anábì náà kí wọ́n yẹ kí lọ fún yẹn lè gbé ẹtí èdè dáwà lọ kò sí àná lè fún mi torí pé tó gbé dáwà lẹ̀ jẹ́ òun náà ń sọ wa rárá dale àdádálẹ̀ àdádálẹ̀ ń di irun kájínà sí àdádálẹ̀ níbi àlùwàlá kájínà sí àdádálẹ̀ níbi irun pípé kájínà sí àdádálẹ̀ níbi sàárà àti kájínà sí àdádálẹ̀ ní ọ̀sán láti gbé kájínà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ìjọsìn tí àwọn ṣe. ينام السنة كما عند سؤال عن الإمام الأوفائي قل نحن ندور حيث دارت السنة ندور مع السنة حيث دارت ìyẹn pé àwa tàbí pàtó ìrájọ́ lọ pẹ̀lú súnnà tí tó bá yí sí láyé bá lè sílẹ̀ sí oṣù láwùjọ. bákan náà ìkan nínú àwọn ẹni tí wájú bákan náà àlè mọ́mùlà àwùfáì ó ní ìfàsàfà apá aláàfà ọkọ̀rọ̀ asáka ìlàbẹ̀ atálí fàfààlì ó ní kọ́ bá fún mi ọ̀hún ní gbogbo tó bá máa ṣe débi wípé kódà tó bá fún pé wọ́n fẹ́ ọ orí ẹ̀ orí ń wọ́n fẹ́ ọ ọwá gbọ́ pé àdébí náà sọ àdíìsì kan bá ti máa ń ọrí o tó wá àdíìsì yẹn kẹ̀ kọ́ọ̀kọ́ kó yẹ pé bọ́ọ̀sì ọrí ẹ̀ kó mọ́ yàtọ̀ sí kíni bàdẹ́bì tẹ́ni tí sọ máa pé káwọn orí bárẹ̀ nìṣẹ́ wọn ní òní sọ máa kákìrì bí àlẹ́lẹ́ ṣe kì báwọn sálà fún wa sáà pẹ̀lú àwọn ìṣúná ìṣòrí kì fún ẹni sì kẹ́kẹ́lẹ̀ ní oṣù náà nínú àwùjọ tí wọ́n ti dá sẹ́rí akúyẹ̀lẹ̀ yẹrẹ ti àbá àkúyẹ̀lẹ̀ yẹrẹ àbúkúrẹ́kùn ayẹ̀lẹ̀ yẹrẹ kí ló kú wa ó kè sún náà tiẹ̀ mo láìpẹ́ tẹ́tẹ́ kan àìtẹ̀lé súnà àìtẹ̀lé súnà kí ni ìtumọ̀ rẹ̀ kí làwọn yẹn ṣe bídí àlọ́pẹ́ wa sáàlù súnà tó wà ní ẹ̀tẹ̀lé súnà kí ló ń fẹ́ ká ṣe yẹn ká sọ̀ fún padà bídí àlọ́pẹ́ wa àwílẹ̀ ẹ̀kọ́ ẹ̀yin fẹ́ wọ́n mọ́tẹ́ láti kàn sí wọ́n rọrùn ọba tó rọrùn tán ọba sálámà tó ẹ wá rí kẹlẹ́gbẹ̀ rẹ̀ ó ń ṣe bísínẹ̀ ṣe ewo lẹ́lọ ẹ́ ibi tó súnà wà ní àìtẹ́lẹ́ sínà ó ti kún àbí òkú wa bá ó ti kú wa tẹ́wárí náà tí wọ́n tún yapa tí wọ́n tẹ̀lé sínà náà ó lókun ẹ̀ tún pín oríṣiríṣi ní ìlànà ìlú àpè pínpínpínpín níbi ìdẹ́mìtìrì nínú ìpínkọ̀ sẹ́mìtìrì olóògùn ẹgbọ́n ọkùn nínú orí tún fi orítọ̀ nípa ẹ̀mẹ́tọ́gbójú tó bá tún pín tán nítorí fún àtẹ̀lé súnmọ́ ìpín kan ọdún kan wá tẹ́lẹ̀ ara wọn òkè tọ́ríkọ̀ nìkan nìkan ni wọ́n ní àbí ajọ́ tó ń tọ́ríkọ̀ gbọ́dọ̀ eléyìí ní ìlànà tiwa jàfàrí làwa mẹ̀sàmbàdíyà làwa mẹ̀rìgàníyà làwa ọ̀pọ̀ gan o ọlá pé tìjà ní àti kọ̀dìrí ní ìkan ló wà ní nàìjíríà ní àwọn òtún lè tẹ̀lé ra wọn bí pípé òkè tó máa pín pípé méjì ìkẹ̀kẹ́rẹ́ lájọ rẹ̀ okú omi olọ̀yọ́ ibi tó ti fi wò ní yàtọ̀ ẹ̀mọ mọ́sálásí ní sọ̀kò ní yàtọ̀ oní bídíà káìpẹ́ iṣẹ́ máa ń ṣe lẹ́yìn ìrun ni tó bá dé mọ́sálásí yóò mọ̀ yàtọ̀ síra kápá tẹ̀lé súnmọ̀ sánú sínú lókò sí ẹ̀rí pé a bára wa ní ààyè kan náà náà ibùdó àbí fàmìlì nínú àwọn àfáà ìṣòwájú rẹ̀ oníwà lámúyà fún alùsùnà tí yẹ ìgbóná alàláwà ní mùdílà alùsùnà òbí ẹ̀wọ̀n tí wọ́n ń bẹnu àtẹ́lù àwọn oníbídíà ẹgbẹ́lẹ́ ìlú ẹlòmí lọ pé alùsùnà wà náà ti pọ̀ yóò gbà fáànì ẹ̀mọ́ ṣe tó bá ti ṣe àìdá tó fẹ́ gbégbé kúlò orin ẹ̀sìn ń ṣàlàyé ìpamọ́ èèyàn kí lẹ́ni lọ́rọ̀ ayé kẹrin tó wá bẹ́ẹ̀ pẹ́pẹ́ kí nínú àní ìlú ìyàwó ló fẹ́ tó àwùjọ kí ní kí náà ṣe fún káka lọ́wọ́ bó wá ní ẹsẹ̀ bẹ́ẹ̀ tí awáyé ti jẹ́ tẹ́wà lórí àwọn onífẹ̀ẹ́ sọ nínú. wọ́n dákẹ́ wọ̀nyẹn ni hau na ni mọ̀jà àlàfà yìí kódà àwọn máa ń kí lọ́fà yẹn láwùjọ pé ẹ̀mọ́ ti kó tòun ká mọ́ kó tún wọn rẹ̀ yìí ẹ̀mọ́ tẹ̀sí sí wọn ká mọ́ kó tún wọn rẹ̀ yìí wọ́n máa ń ṣàlàyé wọn. wọ́n ní àlàyé tó ń ṣe yìí wọ́n ń ṣàlàyé ìwà tó wà lọ́wọ́ wọn ìlànà wọn wọ́n ní wàláyà rọ́ọ̀nẹ̀ záálíkà bí ìbàtà ìyẹn kiri pa sọ̀rọ̀ wọn lẹ́yìn wọ̀tọ́ anẹ́sì kéde pé abẹnú àtẹ́lùwọ́ bí kò ṣe pé tó wà lọ́wọ́ wọn láburú yẹn là tẹ́kànkanká àwùjọ. lákòókò ibi tá a dé sí sáwà láwùjọ kẹ́nìkan wá dé ó ní ẹ̀yìn ìyá àtẹ́yìn bàbá náà ẹ máa mú ẹ máa gbóhùn abẹ́kọ̀ọ́sẹ̀ àmọ́ ìgbàdúrà sí ẹ sì máa mú tùlàrí àmọ́ wọn sínú mọ́yìn lára ọgbọ́n sọ́jáde torí kò wà lọ́gẹ́ta ògbẹ́mi tó ọba sọ́jáde láàárín ọdún kan ọkẹ́rì pé gbogbo àwọn obìnrin ọkùnrin ní kálukú náà ń kó jẹ lọ́dọ̀ rẹ̀ torí pé ìlànà dídí àṣetọ́nù mọ́ tètè fún lọ́wọ́ yóò mọ ẹgbẹ́ lẹ́sọ̀ fáwọn èèyàn ẹ tó gbé lẹ́yìn òpin dídí àtọ́ládùá wọ́n rí pé ológẹ́ta ògbẹ́mi ẹ tó wà ní ẹgbẹ́ lọ́bẹ̀ ìlànà yóò dá ọ̀nà àyàtùmọ̀ yìí tẹ́lẹ̀ irú yìí àbátọ́lọ́gbà fún lẹ́mọ̀ gẹ́gẹ́ ní lẹ́mọ̀ sápò ṣùgbọ́n tẹni tí sọ̀rọ̀ ẹ̀ka ikọ́ ń mọ rírì sábà yẹn gbé dání orí ẹ̀kọ́ máa tó ṣiṣẹ́ tẹmọ́ bẹ́ẹ̀ kò jẹ́ mọ́ wa lọ́wọ́ àìmọye ẹlòmíì fi ń wà nínú ìsìlámù bí ẹ̀sìn kan ní oríṣiríṣi àyùbẹ̀ kan náà ò dáṣẹ́lẹ̀ fún bẹ́ẹ̀ wọ́n ń bídí àná tẹ́nà ń gbómi lọ àwọn náà ń ṣe ní ilé ẹni àdúrà kan láti sọ̀rọ̀ fún àwọn èyí gbọ́ yìí tọ́jú ọmọ ẹ̀yà ọmọ lọ́nu ẹ bá rí pé àwọn mùsùlùmí mọ̀ ìjọba nǹkan mẹ́rin ṣe alọ́bì kó mọ̀ kan lọ́dún kan ìjọ yẹn já sí ojú fẹ́ gbà nínú yẹn ti túmọ̀ àwọn náà pósà káàkiri àdúgbò yẹn lẹ́kọ̀ọ́ bí náà ni bàbá yẹn níjọ yẹn àwọn ládùá pàtàkì ládùá pàtàkì ó sì ya ẹyin sílẹ̀ wọn àtọ́sí lábẹ́ pé rí fọ́ mú ẹyin méjì méjì wà mẹ́ta mẹ́ta inú ẹyin làwọn kàdúrà lẹ́sùn ẹni tí o ti mú wa ẹ̀ka yìí gbé kí ẹ púpọ̀ bẹ̀rẹ̀ kò etí náà ti àdúrà wọ́n tọ́ bara mẹ́ta yóò ní etí ó jẹ́ kò sí Islam ni rí yóò dákẹ́ kò ní dákẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ kan jẹ́ náà ó ti ta aláfà àfà tó wá aláwùjọ ẹ̀rọ bá wọn gbantá yẹn mọ́ ń sọ pé alùsùn náà wá dà lúrú gbogbo tó ń ṣe báyẹn tó kọ́ wá dà lúrú rẹ̀ wọn fẹ́ kẹ́sì àwọn èèyàn bàjẹ́ tó tẹ́sí bá bàjẹ́ èèyàn ṣòfò ayé ṣòfò ọ̀run kí ló fẹ́ kú pàdé ọlọ́run mú ìdúró fi ní gáṣẹ́ wọ́n ní al-Imam Ibn àwọn náà sọ̀rọ̀ wọ́n ní wàá mọ alùbídà yìí àwọn alùbídà Abdullahi wọ́n jẹ́ ní àánú ani tashabbahu bil ulama wa laysa ani tashabbaha bil ulama wa laysa minhum ẹ̀rẹ̀ tó jẹ́ àánú bídà òun máa ti di àfẹ́ ìfòjì sínú wọn tó bá ti bọ̀já kọ́rùn tó mú tẹ̀sí bá dání ó ti dàpá nẹ́ni fàyàjúùsù bá yá lè jáàdìhì àìmọ̀ kan wọn sọ́mọ̀ pa ẹmọ kan àwọn èèyàn fẹ́ fán ká àwùjọ sọ́mọ̀ pẹ̀lú màbá wọn yẹn wà ìdáàrí olómìnir alùsùn ní máa ń fi àlébù wọn nù tàbírọ́ mílẹ̀ ìdá àbíhù láti máa fi pọ́ṣìn àwọn èèyàn kẹ́mọ́ bá àbàtàjẹ́ kẹ́mọ́ bá àbàjẹ́ kẹ́mọ́ ìsọ̀ bíbí adá àwùjọ wa rú àtàbátẹ́ ti sún náà àbíkẹ́yẹn bá ti wà láwùjọ ló ti náà bá ti wà agbádùn mẹ́ ẹ̀wọ̀n láwẹ̀ yìí àmì ìbídẹ̀ oríṣiríṣi àmì wọn pé bí ẹran náà pé àdúrà kan wà sí náà pé ó ń lo wá lé yìí wọn bá náà ti wá sí náà ayé náà ti wá wọn ẹgbà wá sí àbí ẹgbà wá sí àwọn ńláńlá lẹ́ẹ̀dẹ̀ tí wájú irú wá sí òní tó kan ara wáyà kan ajánẹ́sẹ̀ rẹ̀ lóòkè ẹ̀kọ́ bá ń dìrì dání ìjó lẹ́ẹ̀dì lókùnṣe tó bá dájọ́ láti gbé lọ tí ẹni ó táwùjọ ṣe àwọn èèyàn ní mojúṣe wọn ẹ̀kọ́ kan wà nípa bá lọ bí àkíkọ̀ tí ṣe ìkómọ ajẹ́kọ́ yá àwọn èèyàn pé ká sọ̀rọ̀ níbi ìkómọ yóò kìí ṣe dẹ́dẹ́ kìí sára rẹ̀ gẹ́ ṣùgbọ́n kan fẹ́ lè lò ó nílò afẹ́níhùn láti ṣàlàyé ọ̀rọ̀ bó lábí ti kọmọ fún yẹn tẹ́tẹ́ bá ṣàlàyé fáwọn ẹlòmíì pẹ́tẹ́ ìpàdé lóde ìkómọ tẹ́wàá tẹ́lẹ́tọ̀ mi bẹ́ẹ̀ tó bá àwọn onísùnú oníjẹ́ kó àwọn oníbíjẹ́ oníjẹ́ kó gbọ́ bẹ́ẹ̀ tètè tó kó máa gan báwọn ti gbowó náà mọ̀ wá bẹ́ẹ̀ kìnnì kan ó kọ́ mọ́ ha owó àlùbáríkà owó ọpẹ́ owó kútúbà láti owó eléyìí òsì inú sún náà tó bá tètè kó máa gan àyìn ò mọ́ bá tètè gbé àyìn ò mọ́ kí ni ò jẹ́ káyẹ̀ máa jẹun bìdíà gbogbo ẹ̀lẹ́ ti fi dé àbó láti fi fún àwọn èèyàn mọ́ ìyẹn ló ní sínú òwúrọ̀ dákẹ́ kíláàkà ìyẹn sọ lẹ́nu adàwùjọ́rú olùdàgídíyà gan alákàtà kìkì ni wọ́n pè wọ́n torí pé àwọn sábẹ́ jẹ́ ń di ìbàjẹ́ pọ̀ àwọn oníbídé àwùjọ jẹ́ aládàáda lẹ́lẹ́ pọ̀ jù láwùjọ wọn ẹ̀fẹ́ tuntun náà béèrè ìyẹn ni bàbá ìsọ pé ní tó bá ti mọ ẹrú mọ ẹ̀fọ́ ìmọ̀ káyẹn tó kó ti pàǹpẹ́ wọn òun pé tábàárọ̀ ọmọ ìyàwó kan ṣe tábàárẹ̀ tó fẹ́ tẹ̀lé láwùjọ àbí àbí tẹ́bá pẹ̀lú ẹ̀ṣẹ́ ìpé ẹni ìfẹ́ṣẹ̀ dábìbò ní ẹ̀mẹ́ ní ọjọ́ àwọn ní orílẹ̀ ìjọ ní ẹ̀yà rọ́bà ní kí ní ó ṣe fún yóò dúpẹ́ ẹ̀ṣẹ́ mú mọ́ sílẹ̀ dábìbò ní pẹ̀lú ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ ní orílẹ̀ ìjọ láfà yìí afá gúnfẹ́gúnfẹ́ ní o títí ò dájú ògbélé yọ wà lẹ́

yẹ́mi sọ lẹ́ẹ̀kẹ́ táwọn ìṣẹ́ bá gbọ́ ọ̀rọ̀ ọ̀run yóò mọ̀ kó ẹ̀rí wá lóríṣiríṣi nínú kùrá nínú kíni ìyẹn ló bá tó bá ń jòkó tí wáá sí àwọn àfa sunna kúrà kó mọ̀nà lè kéwú tó bá sí yọ̀sí dáadáa wàá mọ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ tó fẹ́ ṣàlàyé ẹ̀ yékéyéké ọ̀rọ̀ bó láti sàlọ̀ láti bó láti wẹ jánábà gbogbo olùkọ́ ìwé áìdọ̀ ìwé nípa bó láti kírun gbogbo ẹ̀ tó ṣàlàyé fẹ́ yékéyéké

tó bá gbé nǹkan fáálù sínú pé kí ẹ tọrọ mo bá fún sẹ́jú mẹ́wàá wà láì sẹ́jú mẹ́wàá ẹgbàá gbẹ̀ àwọn ilé ìtọ́ba fún thirty minutes yóò fi gbogbo ẹ̀ náà ń jòkó yóò ṣe gbogbo ẹ̀ yóò ṣe subhanallah ajáde tí ó fẹ́ fi gbò ó wà lè ní àyè kò sáyé ọ̀rọ̀ àyè ọ̀rọ̀ wà tó dọ́tọ̀ níbi kò sáyé láàrin thirty minutes kí lọ fi gbogbo ẹ̀ dé tó gbé kò sí sílẹ̀ kan lẹ̀ gbogbo náà yìí tẹ́ bá ń lọ sí social media bá jùlọ tó lọ sí tẹ̀sílẹ̀ àbúrò bẹ́ẹ̀ tẹ̀yìn omi lẹ̀ mọ́lẹ̀ nínú ọ̀dọ́ nígbà tó lọ bẹ́ẹ̀ tí wà ti kó bàndìrì láti kí ni bàndìrì bẹ́ẹ̀ ni àti wà ti gẹ̀ẹ́sọ̀ yẹ ká máa bí gbàgbé pé bóòlù ayé ó ṣe yọ ló jẹ wọn lógún sísọ́ọ̀lù tó lọ sí ilé àwùjọ tó wọ́n ṣàlàyé ìmọ̀ ẹ̀sìn tó lè forú bẹ́ẹ̀ hálùkọ́ bá ti ń jòkó iná ni bá ti ń sọ bá tán bẹ́ẹ̀ ó jẹ wọn lógún lé fún gbogbo alẹ́ sunday sunday ní àbí ìjọ kọ̀ọ̀kan ni wọ́n lè jọ sunday dé láyé ẹ̀kọ́ fáwọn èèyàn ẹni tí ò lè lọ ní kí wọ́n fún lásìkò tiẹ̀ àwa láyọ̀ lẹ̀ sáàbà lè jẹ́ kókè wọn alùsùn lè fira rẹ̀ lẹ̀ wọ́n fún lásìkò kò jọba àǹtíríkì ọ̀rọ̀ àkídà àdìsọ́tẹ̀ ìjọba ń láti ọ̀rọ̀ kíkì ìgbà míì àwọn ọ̀rọ̀ àǹtíríkì bóòlù àdébí ti láyé káná kọ́ṣẹ́ ọ̀rọ̀ ìyá tuntun in àwọn àdìsí àdébí bóòlù àwọn ọgbẹ́yẹwò níjọ́ lẹ́ni wọ́n sábẹ́ níbi díà kama ti bá dé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n náà ti pé àdúrà lálẹ́ àdúrà ọjọ́ tó kó wà lé ní ìlú ẹ̀rí ìlú ẹwà ni pé wà á tuntun wà lórí ẹ̀ńtàtẹ́nì náà wà á tẹ ẹ̀ńtàtẹ́nì tó ti pé afẹ́gbọ́rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ìyẹn lẹ́bi pé àwọn oníṣẹ́ àtàtà bá ń ṣe kúbájẹ lẹ́sẹ̀ àbíyà àkẹ́kù irú wọn lẹ́dọ̀ọ́ ìmí ló ń ṣe báde ìrìn náà pé ìmí ló ń joyè ń sílé torí pé ẹ̀ka tẹ́sì náà fi ń ṣe fún wọn. wáṣẹ alùpùpù wa ti jọ ìmọ̀ tó yẹ kórókóró kí ni ni àwọn iṣẹ́ àwùjọ fi dàrú ta ni bídí akómi ara tó fa bídí anẹ́là ìmọ̀ àyè ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ló ní ìṣẹ́ ọ̀ṣẹ́ bímọ bídí ṣe pọ̀ nẹ́nu tẹ́lẹ̀ ah kẹ́tọ́ bíbí sí lọ́tí o ṣe kò rẹ́ni kọ́ kò rẹ́ni kọ́ bẹ́ẹ̀ lọ́lùwàlá kúrẹ́ ní kọ́ kápá mi gbogbo aspect mi aspect mi tẹ́ bá bí ẹlòmíì pé kí náà wí wọn àmì kẹlá ní à ń sọ̀rọ̀ bóòlù láti tọ́ ọmọ àdúrà tá a ti sábà fẹ́ sun ọmọ gbogbo àbá kan wá ń tèkó ọmọ fún yín tẹ́bí gbogbo ọmọ ní ìjẹ́ sọ fún yín wàlẹ́ àfà ni ó mọ̀ sọ́kẹ́ ìmọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ ìmọ̀ náà náà wọ́n ti bá yín mọ̀ pé àfà ni ó bọ̀t ní tó jẹ́ ìmọ̀ ẹ̀sìn fọ́nẹ́ gbajúmọ̀ wọ́n ti tó jẹ́ kíkìkì kíkìkì tó yẹ fáwọn èèyàn àwọn ẹgbẹ́ òun ní ó mọ̀ ká tó wá sọ fún ẹ̀sìn ó kọ̀

Allahu akbar àdúrà wò lákọ̀ọ́sọ ìbánaka làwọn náà gbọ́dẹ̀ kéré mẹ́ ẹbí bàbá àwọn ọmọ nìkò mọ́ tọ́tọ́ àtọ́pá àwọn ọmọ ní ọmọ lẹ́yìn sọ́ọ̀lù sílẹ̀ tó jẹ́ àwọn ológun ni pé ìmẹ̀ ẹ̀sìn tó yìí kúrukú láti sáwùjọ ṣe òun náà wà gbajúmọ́ bákan náà wọ́n ní halakọ́ ẹmọ ní halikọ́ halikọ́ halikọ́ táwọn afá ma ń ṣe wọ́n ṣe kó àwọn àìmọye gbogbo ìlànà ní social media tẹ́tù fún aláwọn ọjọ́ wọ́n ní fi mọ́ nípa àwọn ọmọ ilé kéwù nìkan nígbà gbogbo ara gbọ́dọ̀ ní mẹ́ẹ̀sì ṣùgbọ́n àwọn ayé òfó tọ́ wọ́n àtẹ́ ti bá mọ́ ní àwọn fájánẹ́sì rẹ̀ ló wọ́n fọ̀ mí tó mọ dẹ́ni pamọ́ gbogbo ẹ̀ náà lọ́dọ̀ torí pé àwọn èèyàn ló fẹ́ òdodo kọ́lọ́n pé sànù wa bákan náà alùpùpù tó mọ náà àwọn ìdàwòrán àwọn sẹ́mínà sẹ́mínà àwọn agbèrò sáàmù kan wá láti ṣéètì míì àbí láti mú àwùjọ bí tọ́ bá wà náà ní ṣéètì tọ́ wà náà ní láti wá ṣèdánilẹ́kọ̀ọ́ àwùjọ káàkiri láti tún àwùjọ ṣe so eléyìí nínú orí paálù súnmọ̀ ẹ mọ̀ ń fi mọ̀tá àwùjọ ṣe tẹ́ńtà ìmọ̀kan bá pọ̀ láàrin wa wọlá nǹkan mọ̀ bórégbé àìmọ̀kan pọ̀ bá láàrin àwọn mùsùlùmí àìmọ̀kan pọ̀ tẹ́wọ́n láì mọ̀kan yìí àwọn ẹ̀kọ́ yìí ti láìsẹ̀ láti mọ rọ́rọ̀ ayé tí wọn tó tọ́ bá dá nǹkan mọ̀ ìwọ́dún rẹ̀ fọ́ọ̀lù sí wọn lọ́wọ́ yẹn láti fi àwọn alùpùpù náà kù ṣẹ́ wa ṣiṣẹ́ gan lọ́sàn-án lóru ṣùgbọ́n àyẹ́ wọn blackmail wọn lẹ́nu wọ́n blackmail wọn góòdì làwọn gbé fún wa àwọn tó wá bẹ́ẹ̀ gbé tó ti rọ́ọ̀tù fún àwọn ọmọ wa pati wọn láró wọ́n fẹ́ bà góòdì yẹn jẹ́ wọn lọ́wọ́ àwọn ni ká kéè síra wa ká fi mọ̀ rírì onítúnnà tó ànábì ní ẹni tọ́nà bá bẹ́ẹ̀ sí lórí ilé mọ̀ yóò dìde láàbù ìhàírọ̀ àgbọ́yé yìí náà láti sórí rí láwùjọ ìwọ bàbá wọn lágbọ́yé bóòlẹ̀ ní ṣe ní ọ̀tọ́ mẹ́ tó bá ti ní ọmọ yóò lágbọ́yé bóòlẹ̀ á ṣe tóbi tó bá ti ní nínú tí àwọn tó ṣàlàyé nínú fún wa gbogbo àwọn ọ̀rọ̀ ní ayé wa plan three finger ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀.

so ibi tí wàá láwá nìyẹn sẹ́yìn ẹbí máa ń lé bẹ́ẹ̀ lé àlè sínú ẹgbẹ́ àwọn àdàjọ́ ní wọn ẹ̀nà ìjà sọ̀kan torí pé àtàwọn ẹgbẹ́ sọ̀kan yìí ká pàdé ara mu lórí àìdá tí ká ló ń ṣe gíní ń ṣe ìfá ti má takò mí èmi náà ń ṣe gíní èmi náà ní takò ẹ àti sọ̀kan náà nìyẹn mọ́tàlá ti méjì lè mọ́ sí láwọn káyẹ̀lẹ́ ìfi akérò tí wọ́n bá kan gẹ́gẹ́ bí mo yìí tí mo fi

wá dẹ́sì rú ní alákapá kékeré alùsùn ẹ̀bẹ̀bẹ̀ ní pèpè sí ríìlì ìṣọ̀kan ṣùgbọ́n kìí sì ṣọ̀kan aládàlú kìí sì ṣọ̀kan kí ni aládàlú ìṣọ̀kan aládàlú làwọn kálukú pèpè sí sọ́dà ẹ̀wà papọ̀ mọ́kiri òkúta òsánfà níbẹ̀ alùsùn àgbẹ̀rẹ̀ pèpè sábà ti ẹ̀jẹ̀ wà ẹja ta òkúta bẹ̀ kó ìtó bá kú ẹ̀hẹ́ ìyẹn ni ríìlì

kìí ṣe bẹ́ẹ̀ ní ṣe fẹ́ ẹ̀rí báwọn ẹ̀dá àti bá tẹ́lẹ̀ káwọn ṣe àti ní yí padà bóòlù ẹ̀yìn tẹ́wàá ti kí bá náà fèrè nìyẹn tó tẹ̀lé pé kí n kálukú mọ̀ ṣe ẹ̀sìn òfàjà ìrànlọ́lá ó dìbí ìrìkà wà ní Yorùbá yóò ẹ̀sìn òfàjà ní kálukú fẹ́ mú sí ẹ̀nìyẹn o ní tó takò ni yóò tó àwùjọ wa sí kásìwá ní òtútù

ẹlẹ́bọ wọ́n ti fẹ́ ìdùn ẹ̀yẹlẹ̀ ẹ̀lẹ́ ọlọ́wọ́ ń wọ́n náà mùsùlùmí káwà mọ́ ìrí bẹ́ẹ̀ mínà lẹ́bí náà fárọ̀ fún dínà wọn sọ́kún ẹ̀sìn wọn yẹn lẹ̀ ẹ̀lẹ́ wàkánú síyá ń bá jọ níjọ ìjọ elégún wà ìjọ olóró wà ìjọ ní kòsó wà ìjọ ní ògún wà ìjọ nọ́bà sáláwà àyùwà sọ́kún ẹ̀sìn yẹn lẹ̀ kúlú ṣébíbí bìmọ́ làdé yín fàrẹ̀ hùn sí ló dáa jù tí wọ́n ní fẹ́ àwọn tí bá ti fẹ́ táwọn yóò àpẹẹpẹ yẹlẹ yẹlẹ tán bẹ́ẹ̀ làwọn yẹn fẹ́ fún ìsìláàmù lé bẹ́ẹ̀ dẹ̀ yọ ọ̀kan orí ọ̀nà kan nílò ẹ̀sìn ìlú wa rádùn sínú ẹ̀gẹ́ gan òun ló tó kù sí ìṣọ̀kan ìyẹn lè ló ká àwùjọ wa sí jẹ́ pé gbogbo omi tó bá dé rí ìsìláàmù wa bó bá mẹ́fà tó bá dáwùjọ kẹ́sì àyà máa kẹ́kẹ́ àti mọ̀rú tábà mọ́ṣáláṣí wọn o àyè kàtà yìí ní rí kẹ́kẹ́ pọ̀tù irun kan náà lálá ń kí ṣùgbọ́n àwọn nǹkan tá a ti àtàṣe mọ́ oríṣiríṣi ìní ẹlòmí ẹ̀ máa kírun ṣùgbọ́n nǹkan tó ṣe lẹ́yìn ẹ̀ ọ̀nìyàn gbó ṣe. kọ́lọ́n kó ṣàánú wa. bákan náà nínú ọ̀nà tí alùpùpù náà ipa tó tún máa ń kó láwùjọ ni pé alùpùpù náà máa ń pàṣẹ dáadáa fún àfihàn ọ̀pọ̀ bàjẹ́. alùpùpù náà máa ń pàṣẹ dáadáa fún àfihàn ọ̀pọ̀ bàjẹ́ torípa níbi náà ló sọ fún akẹ́ mọ́rọ̀ mú ń tó bá ní tí ò dá ní palẹ̀gà yẹ́rọ bìyẹ́ ni kó fọwọ́ àwọn àsìkò kan wà tá a lè bàjẹ́ bá lágbára ọmọ wa ló tí dá alágbára wa rú tó kéré sí wa tí wa àbọ́mọṣẹ́ wa àníbi tí ò bá lágbára tó fàmìlì sáàni tó bí kó fẹ́ lọ kọ́ ká àbújá ìjẹ́ ṣe ikú bí ẹ̀ka tó àá ilé ìmúsáàbà ìpínlẹ̀ òjá tí yẹn kọ́ tí ò bá lágbára àníbi kò fi ọkọ̀ kọ́ àmọ́ ń kọ́ bàjẹ́ ọlọ́run yìí wà pé wàlúmùmí ló lọ́wọ́ lórí náà báàbò àwòyá ọ̀bá àwọn mùsùlùmí náà láyé ọ̀rẹ́ ara wa nínú iṣẹ́ bá a máa ti fi pé yàgòrò náà màrú وينهون عن المنكر أما بلاك دادا أتى ما فيكني أما قوبا دي kódà ọlọ́run jẹ́ kó yẹ akọ́ ní isa àfi lóore jù náà rí kóńtò káyọ̀ ó mọ̀ sí kókò jáde lè náà ẹ̀yin ìjọ tí nínú ẹ̀jọ́ tó amú jáde nínú ẹ̀jọ́ tó ti wá káyé ẹ̀yin lè dájú torí pé tààmù orí náà lè mọ àrùn ẹ̀ máa ń pàṣẹ dáadáa pàtó ni àwọn àlejò ń kà ẹ̀

alùsùn lè fi dákẹ́ ìsọlẹ́nu yìí fi máa ń pọ̀ ẹni wá lẹ́tù kẹjẹ ń sọ lẹ́nu alùsùn kọ́ bàjẹ́ yẹn lábọ́n ẹgbẹ́ fáwọn tẹ̀bílì ìdìbò ìjọba máa ń rìn káàkiri káàkiri wọ́n yẹ kọ́ bàjẹ́ o wọ́n yẹ kọ́ àbí ẹ̀ẹ́dì kẹ́ẹ̀lì kan ní pẹ́tẹ́wálì kankan ní ẹni wọ́n ní rí kọ́rọ̀ àwọn bá rí tó kù díẹ̀ káàkiri rẹ̀ ẹ̀yà àpá àtẹwà ẹbá tó fún ọmọ àwọn ọmọ ìjọ nǹkan lọ́jọ́ máa ń tẹ̀yẹ pẹ̀ ìṣàlá ìṣàlá tọ́bà mi gbàgbé ọmọ ẹ̀ nìkọ́ àbá mi ọkọ̀ àdé kọ̀ndẹ́mù yẹn ń tèmi kọ́dẹ́ tí ń kọ̀ndẹ́mù yẹn tí ò da táwọn yẹn ń ṣe ládìkan mọ́ ṣe mọ́ tẹ́ tí bàjẹ́ bá ń pọ̀ láwùjọ à ah, ìfáà experience yìí kékeré ni o yóò mọ̀ pọ̀ sí ni o kó máa fẹ́ràn ẹnìkan kan ti ẹ̀dùn pé ẹja mọ̀ kan tí ò dá yìí kó mọ̀ kan tí ni o lálùsùn èbí dákẹ́ alùsùn náà ń kọ́ bàjẹ́ táwọn fi yàtọ̀ títà wọn yòókù torí pé ànẹ́bì tọ́lọ̀ rẹ̀ ti wá inú ojúṣe tó ní káṣe ni ànẹ́bì ò rí bàjẹ́ kó fílẹ̀ àmọ́kọ́ ẹni tó wá ṣe bídíà á jẹ́ kó yáyẹ̀ pé bídíà lè ní ìṣẹ́ a mọ̀ pàṣẹ dáadáa a sì mọ̀ kọ̀ bàjẹ́ bá a bá ti lágbára mọ́ káwọn èèyàn lè bá a ṣe ń tọ́lọ̀ ń fẹ́ kájínà sí tọ́lọ̀ ń fẹ́ tí dáadáa tá ń kó pèsè bá kọ lápèjì irú ìjòkúta wà nídìí àná pé ọ̀rẹ́ wa tá mọ̀ àpèrè wa ká dáadáa ní àpèrè dáadáa ní wọ́n wá mọ́ṣáláṣí kí irú àyàn wa mọ́jú orí ìjòkó yìí ká mọ́ gbọ́ àwọn wà sí káàkiri kí lè tó tẹ̀lé fáwùjọ yóò dáa àwọn náà ti ń ṣe ìrálẹ̀ tán sí tán mo fẹ́ rí ẹ ó sì déwájú ẹ ìwọ́n mú mùsùlùmí pé ẹkọ́ mọ́ rìn báyìí sẹ́yìn bá rí nígbà tó ń sọ ẹ̀ lè tapẹ̀ pé kí ló wá tán ti yín bẹ̀ ẹ̀fọ́ ọmọlọ́mọlẹ̀ oúnjẹ ayé ẹ̀yìn ẹ̀wọ̀n bí tó bá òjò ṣe ń ṣe ẹ̀rí pé tó bá yàtọ̀ yóò fẹ́ lè máa fi ara lẹ̀ pátápátá kan mọ́ kájú wẹ̀ làwọn èèyàn ń kọ́ a lè fẹ́nu kọ́ akọ́ àwọn tó wà ní kò kan lè fi ọwọ́ kọ bí ìjọba ń múrù àtọ́sẹ̀ bẹ́ẹ̀ ń díyà jẹun akẹ́lẹ̀ wọn tó tẹ̀lé láwùjọ tó dání mọ tó bá yàtọ̀ àfa ẹ̀mọ kó mọ̀ jẹ́ pé iwájú ìfànà yóò ti mọ bára wọn sùn. tó alùsùn mi dákẹ́ lórí àwọn ìbàjẹ́ báyìí bálùsùn náà wà nù ọjà tó bá jẹ́ alùsùn náà gidi àwọn yóò dá mọ̀ yàtọ̀ báyìí yẹn bá ń parọ́ tajà tó ń pe déèkì lórí jìnnà yóò lọ bá ń pa ah, ìsọlágbájá ẹwà ìfẹ́ǹsẹ̀ yóò dá ọ̀tá kẹsí ẹlòmínà àti òbíṣẹ́ ìdílé ìgbogbo nǹkan lẹ́yìn máa ń tako ní sílé wájọ́ rẹ̀ ẹ̀sìn kódà kó mẹ́jẹ mọ́sálásí alùsùn náà gidi òní dákẹ́ lórí ẹ̀ tó bá sì rí náà ẹ̀hẹ́n nígbà cashless ẹ̀wọ̀ ayọ̀ à táwọn èèyàn tó ń lo opportunity yẹn láti mọ ìfara ní àwọn èèyàn so alùsùn náà nínú ìlànà wọn lélẹ̀ yẹn láyé máa fi ń sọ pé ní àgbogbo nǹkan làwọn máa sọ pé kò dáa ìdí ò bá dáa tí ó ti bá ní ò dáa àwa náà sọ pé kò dáa ni fún inú ìlànà alùsùn náà lè kò ní bá wọn kópa níbi ìbàjẹ́ bákan náà inú ìlànà alùsùn náà kò ní pé wọ́n fi ń pa àwùjọ ṣe òní pé wọ́n gbà pàpó lórí alùsùn náà wọ́n gbà pàpó lórí kò sínú ìlànà alùsùn náà ìmọ̀ takà àwọn aláṣẹ pàápàá jùlọ bá tẹ̀fọ́ ajẹ́ mùsùlùmí ẹ pé ìtakò lórí ni mọ́ bá òjò jẹ àìbẹ̀kọ́ ẹ̀wọ̀n tí ẹ tà ti dálẹ̀ ẹ̀kọ́ lọ ló yọ wá ọ̀sẹ̀ mélòó ló láti wọ́n ẹ̀kọ́ ọ̀sẹ̀ kan náà mọ̀ ni káyé kó pọ́sẹ̀ mẹ́ta ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó ń gbádùn jù wá lọ látara pé ìtako lórí ìṣẹ̀lẹ̀ láwùjọ wọn ẹ lọ́wọ́ tó bìtì ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ara Libya ẹ lọ́wọ́ bí ìlú wọn ṣe rí tẹ́lẹ̀ ẹ ṣe rí ìsìn ẹ wò yàtọ̀ ń jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara yámọ́ ní ògbọ́n bẹ́ẹ̀ wa ń bẹ́ẹ̀ yẹ lẹ́nà mi pé alẹ́ ti protest alùsùn ara ẹ̀lẹ́ bá fà tún nẹ̀kọ́ ó àlá òfà lè ṣe protest tó tó kò sínú àná anẹ́bí anẹ́bí tó mú táwọn lórí yín bá ṣe kí èbá rẹ̀ pẹ́ni ẹ̀ṣẹ̀ kúfúrù táwọn lórí yóò ti ṣe kẹsẹ̀ rí ẹ̀ṣẹ̀ kíní ẹ̀ṣẹ̀ sùúrù ẹ̀ẹ́fẹ́ èdè oríṣiríṣi olórí ṣùgbọ́n tẹ́ ẹ fagídí kọ ìnira ní òun jẹ́ fún yóò àìmọye àdìsù ló wá lórí anẹ́bí ní ọmọ ènìyàn tó jẹ́ mùsùlùmí gidi fíma àhábà àwòkárẹ̀

wọ́n ní pera wọn ní orúkọ yìí olórúkọ tó ń jẹ́ ìlúwà yìí fẹ́ pé láti ìlú egypt mẹ́tẹ̀ẹ̀ wa àwọn àtàn aláwọ̀ protest ń jẹ́ fẹ́ àlejò tí kò protest báyìí òfin ayé bá gbé làwọn pé kèé sòfin tá a fi máa ń jà fẹ́ tọ́nu islam abẹ́pẹ́ kó ń kábi kó wa kàǹkẹ́kẹ́ ẹ lọ kọ́ńtù bínú bíní kèrè pé ẹ fi ti fáwọlẹ́ẹ̀tì kọ́ alùsùn náà wọ́n yẹ pé pẹ̀lú nǹkan báyìí kò dìdà gidi yà gan kò di dàrúdàpọ̀ òsínú lànà wọn alìmọ́ òfin tẹ́niyà ó ní wà kọ́ làmọ̀ ní kárajà alà ìmá ní rí tòlùtọ́ ní wọ́n ní àwọn inú àti wọ́n tako lórí aláṣẹ tí wọ́n gbógun ti ìlà kánà mọ́ tàwàlàdá aláàfin níhìn mìíràn ṣar ààbọ̀mù mímọ̀ minal khair wọ́n ní in tí ó pọ̀ọ́lẹ̀ láburú tí ó jẹ jáde ń pọ̀ àtakò lórí yẹn láburú yóò ju orí sẹ́láwọn wà lọ gbogbo ní bá takò lórí ìyẹn ni wáhà sí alùsùn náà ẹbí mọ́ takò ní ìlànà yìí kò sí ní ìlànà wa kìí sí láti máa ń jàfẹ́ tọ́nu kódà kẹ́ni èèyàn wá jẹ olónà tàbí jàfẹ́ ìyẹn mọ̀ pé alùsùn náà dáwà àwọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni o lórí ọ̀rọ̀ ayé ni o lórí ọ̀rọ̀ bá ti bá olórí ni o dáwà tó wá láwùjọ ṣe ni orípa wọn láwùjọ nìyẹn tẹ́ra àwọn afá ẹ̀sìn tẹ́kọ̀ tíra lórí ọ̀rọ̀ tí mo ń sọ àìsàkó lórí o aburú ni mo ń bí o ẹ lọ bára níbi àṣìṣẹ́ bí àṣì jẹun pé àṣàyàn olórí tó láti ànígbà àtọ̀jà kíyà gan nǹkan oníṣì dé lẹ́ǹsì lu àyínà tọ́nà tó máa gbé tọ́nà ìbá lórúkọ ayé kò ẹ̀sìn àfá àtúnà gangan tó dúó dédé kò ní sọ̀pọ́ọ̀tì yìí lórí ilé so látara àwọn díẹ̀ sáà tó gbà wáyé ẹ̀dì pé dáwà yìí dáwà tó dáa ni olórí kamini láwùjọ àbí òní ó ní lára ẹ̀rọ kọ̀ọ̀kan wa gan táwà gan tí experience wa dáadáa wa ẹ mọ̀ yẹ kan wa ẹni alùsùn náà ẹ mọ̀ ta boko haram ìlànà burúkú ni ìlànà tó ń tẹ̀lé àwọn agbẹ́ alùsùnà gẹ̀rẹ́ à ń takò wọ́n jù lórí ẹ̀ ṣùgbọ́n ní àbáfẹ́ súnà gidi táwùjọ ṣe ẹ̀rí táwùjọ yóò da yóò túbà yóò túṣẹ ọ̀rọ̀ ẹ̀ sí wọn yóò rí bọ́lọ̀ ṣe fi rán nàbì at the same time ọ̀rọ̀ ayé wọn yóò da wọ́n mẹ́ẹ̀tọ́ tó yẹ káwọn ṣe wọ́n gbẹ́sì yé kátàkárà wọn kò sí mọ́gbòmọ́gbó ní níbẹ̀ ìpèpè wọn ó da ìmúra wọn ó da jẹ́mọ́ tí gbogbo bá ṣẹlẹ̀ kí ló máa ni o máa rọrùn so ká má gbọ́ ọ̀rọ̀ àwọn oníbàjẹ́ pé fáwọn ò dáadáa fáwùjọ ṣùgbọ́n wọ́n ń gbé léjú fáwọn làwọn sáwùjọ ṣe ẹni tí ń ba àwùjọ jẹ́ tí ń fún yàn tí sọ pé orogún ìyá rẹ̀ ní í ṣe sáwùjọ àbúgbàjẹ́ ó gbàjẹ́ ó lè nínú ọjà ayílẹ́ bí sàfihàn gbogbo àwọn ọmọ níbọ̀ rẹ̀ lọ́jà ọjọ́ sáré ìyẹn báwùjọ fẹ́ àwọn báwùjọ ṣe ń bá jẹ́ nì but lójú àwọn èèyàn náà gbọ́ kankan yẹn àwọn ọmọ òkúrò àná túgbé sí ayé àwọn ṣe ká padà sí ibi súnà sáfẹ́ kọ́rọ̀ wa dá lọ́lọ́dọọdẹ àti láwùjọ wa abẹ́nà bá sùpánà wa sálá kó sáré nǹkan wa kó já lè tẹ̀lé súnà ànábi tó ti rà ló ti abẹ́rẹ́ wa fàánà ọ̀tàlá gbogbo iṣẹ́ olóore wa tá à ń ṣe nínú ọ̀gbọ̀dọ́nù àtúntà tó máa ṣe lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ tá ìgbàlọ́ wa ẹ̀rọ ìgbàlọ́ wa lẹ́yìn